محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف باب الموعظة عند القبر عن علي رضي الله عنه قال كنا في جنازة في بقيء غرقت فأتانا رسول الله صلى الله عليه وسلم فقعد وقعدنا حوله ومعه مخصرة فنكث وجعل ينكت بمخصرته ثم قال ما منكم من أحد إلا وقد كتب مقعده من النار ومقعده من الجنة فقالوا يا رسول الله أفلا نتكل على كتابنا فقال اعملوا فكل ميسر لما خلق له وذكر تمام الحديث متفق عليه أفوى الإمام أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله ní abẹ́ kitab ìyádẹ̀ tí mọ̀rí wọ́n tún mú báàbù kan àkọọ́lẹ̀ kan jáde lábẹ́ òun náà ni wípé báàbù lè mọ́ ìwọ̀ tí ìndẹ̀lkọ̀pù ojúpọ̀nà ìgbàláyè èyí tó ń bẹ fúnni láti lè ṣe ìfití fún àwọn èèyàn tí wọ́n bá gbé òkú wá sí tẹ́ indel qatr nígbàtí àbáfẹ́sẹ̀ báàbù yìí báàbù kan tí ó bùkátà àlàyé ni kámọ́bà sí gbọ́ ìrúgbó ń bẹ nínú àwọn èèyàn lẹ́ni tí wọ́n sọ ìfẹ́ dílé wà tó ẹgbẹ́ tá ti sìnkú tán wà dáwà sílẹ̀ gbígbà tí èèyàn fẹ́ ṣe kútúbà kódà lómi ìdájọ́ pé wọ́n pìrìpíà kútùbà lọ́wọ́ tí ó máa ṣàyọ́ náà níwà tí yẹn ṣe kútùbà ẹ̀rí pé al'imamun nawawi alayhi rahmatullah wọ́n sọ pé báábú istihdabul kútùbà inda al-qabr wọ́n láti ṣèrántí fáwọn èèyàn inda al-qabr ní ìtẹ́ hadith náà fẹ́ mú alábẹ̀rẹ̀ yìí níṣẹ́ ní ọbẹ̀ fi ṣàlàyé wípé gbàláyé ń bẹ tí bùkátà bá bèèrè ṣùgbọ́n kí a tó ka hadith náà tẹ̀bùwíbù al-imam an-Nawawi ó ń tọ́ka sí àgbọ́yé الإمام النووي عليه رحمة الله للحديث إليه إليتي حفيقي تريد تبويب عالم دليل على تصوره أو فهمه للحديث حديثنا الله عن علي رضي الله عنه قال láti ọ̀dọ̀ àfọwà alì radiyallahu ta'ala anhu wọ́n sọ wípé kúnnà fi jinazatin fi baqi'il gharqad a wà ní ibi tí wọ́n ti ń palẹ̀ mùsùlùmí kan tó jáde láyé wọ́n ti fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ ní ìtẹ́ èyí ń pè ní baqi'il gharqad Baqi al-Gharqadi ó ní ààyè kan mọ́kúbára Baqi al-Gharqadi ìtẹ́ òní tí wọ́n máa ń sin òkú sí ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn igi kan bẹ̀rẹ̀ tó ń pè jìyàn ní al wọ́n gbìyàn síbẹ̀ tó pọ̀ náà fi ń pè ní Baqi al ààyè yìí ó padà ti jẹ́ tí wọ́n ń sin òkú sí bẹ́ẹ̀ bá lọ sí orílẹ̀-èdè Saudi Arabia ní àbájẹ́ Madina èyí ó rí bàkí iná bàkí olùkọ́ tó ń bẹ ti sin èyí ó rí wọ́n sì kú sí náà àfọ́ alìbùn abẹ́kọ́ọ̀lì wọ́n láwọn ń bẹ ní ààyè náà

wàkàdínà hàwùlà gbogbo àná àjókòó ọ̀rọ̀ kìríkà anabi sallallahu alaihi wasallam wa ma'ahu mikhsara anabi mú pọ̀pá kan lọ́wọ́ bí igi kìí ṣe kò tó ọ̀pá ní àti máa ń tẹ̀lẹ̀ bí igi kan gbọ́ọ̀rọ̀ orange anabi mú lọ́wọ́ fa nakasa nakasa ayé tọ́tọ̀ àrà sáà anábì torí kò rẹ̀ báyìí wa ja'ala yankutu bi mikhsarati anábì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀pá kékeré tó mú lọ́wọ́ yankutu bi ma'na ó fi ń fàlà sílẹ̀ khatta ala al-ard pé yankutu anábì bẹ̀rẹ̀ sí fi ọ̀pá yẹn ó fi ń gúnlẹ̀ báyìí ó fi ń sàmì sílẹ̀ ثم قال أنا بوا صباحي بي ما منكم من أحد كسانك من بقوين قطع إلا وقر كتب مقعده من النار ومقعده من الجنة níṣẹ́ ni ọlọ́run ọba ti kọ àkọọ́lẹ̀ ọlọ́run ọba ti ní àgbékalẹ̀ nípa ààyè wa maq'aduhu min al-jannah ààyè kó wá náà ó sì bẹ̀rẹ̀ náà al-jannah kò sẹ́nìkan mú ní tí ò láyé nínú kò sẹ́nìkan mú ní tí ò ní ààyè nínú al ya Rasulullah àwọn sàbí wá nílẹ̀ òjíṣẹ́ ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ afala nattakilu ala kitabina tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà àwa ní jókòó tẹ́tẹ̀rẹ̀ báyìí kádúró lórí wípé ọlọ́run ti kọ gbogbo nǹkan ẹjọ́ wọ̀ná ó ti kọ́ ẹjọ́ wà lùjẹ́ náà ọlọ́run ti kọ́ kódà aláyè inú náà aláyè inú alùjẹ́ wọ́n jẹ́ kámọ́dà aláàmù mọ́gbà yẹn fọ́kọ́ anábìnrin ọ̀rọ̀ anábìnrin jẹ́ ẹrí tí mo ṣiṣẹ́ tẹ́ ẹmọ́sọ̀ pé ọlọ́run ti kọ gbogbo ẹ̀ iṣẹ́ irú tẹ́ ń fẹ́ ọlọ́run ṣe fún yẹn iṣẹ́ rẹ̀ nílẹ̀ máa ṣe torí pé fàkúlù mọ̀yá fẹ́rù lé wọn kò lè kọ́lá kó wá ìtọ́lọ̀ torí ẹ̀ ẹbí kọ̀ọ̀kan wá ní ọ̀rọ̀ lọ́rọ̀ àti máa ṣe ẹ̀ntọ́lọ̀ torí iná dá iṣẹ́ náà náà ní máa ṣe ẹ̀ntọ́lọ̀ sì dá nítorí pé mo fẹ́ kó wá àlìfẹ́ náà iṣẹ́ àlìjánà náà ni ó rọ̀ lọ́rùn láti máa ṣe kò ní mí lára bó ti wùlẹ̀ kọ̀ máa hadithi yìí gùn ṣùgbọ́n bí tí àfáàfẹ́ yọ lù ń bẹ́ o ni wọ́n mú jáde muttafaqun alayh hadithi yìí al-imam fadilati shaykh ibn Uthaymin rahmatullah kí ọlọ́wọ́ bá tí bá yọ ní sí wọn wọ́n ní báàbù yìí báàbù ni mọ́ ẹ̀wọ̀ tí nídẹ̀lkọ̀ ṣòkátọ̀ lọ sí ọ̀rọ̀ àfọwà Sheikh Ibn Uthaymeen a rí wípé báàbù tí al-Imam an-Nawawi wọ́n ti bà wábà hadithi ó ní istihbab aw jawaz al-mọ́ ẹ̀wọ̀ tí nítẹ́ ṣùgbọ́n ilé ìyẹjọ́ ká gbọ́yé kì í ṣe wípé istihbabuhu ala al-jawab wal-istimrariya kó wá ṣe wípé gbogbo ìtẹ́ pátá tàbà tí wá ṣe wá síbẹ̀ àti ṣe súnà là kò túmọ̀ síbẹ̀ kì í ṣe nǹkan tá gbúdọ̀ tó ní èyí tánà ti ṣe yìí indal qabr kó tó di pé wọ́n sìnkú òní àwọn àfáàní ànẹ́bì ń báwọn yẹn ọ̀rọ̀ kàlámù àti kìí ṣe wípé prepared wà sí torí pé ànẹ́bì kan jókòó ní sílọ́sì àwọn tàbí náà jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn tó sì ń gbẹ́lẹ̀ wọ́n ń ṣètò lọ kọ́ máa dá ìwọ́n kan jókòó lásán ànẹ́bì kan sọ̀rọ̀ yìí kìí ṣe pé ànẹ́bì pín ọ̀tàgbẹ́ ayé wọn nọ́ọ̀sì ẹ̀yìn ẹ̀yà ìsìmáwù ẹgbẹ́ tí ẹgbọ́ bí kéèyàn ojókòó kéèyàn ojọ máa sọ bó ṣe wá nìyẹn kì í ṣe prepared lecture débi pé tó wá lẹ pósà pé wá ṣe ó wáyé o ní ìtẹ́ dá kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ kọ̀dẹ̀ gbúdọ̀ tí ti ṣákìlù wípé ẹni yẹn ti prepare rẹ̀ bíi pépà bíi mẹ́rin ló kó lọ́wọ́ tó lè prepare wá ní ìtẹ́ dá bọ́rọ̀ yẹn ṣe wá ọ̀nà tó gbà wá ní pé kámọ́kà jókòó lásán tánàbí ṣe jókòó àrẹ́bí kan sọ ọ̀rọ̀ yẹn ó wá ń túmọ̀ sí ìṣinilétí bá a ṣe gbúdọ̀ pọ̀ yìí náà tó yẹ pé níláàrè tí ẹ bá kàwọ́ pé àwọn kan ti ń ṣiṣẹ́ lọ wọ́n ti ń gbẹ́lẹ̀ ẹ̀yìn kan tẹ́ jókòó torí pé àwọn èèyàn ní fẹ́ jókòó tà nẹ́bì àfikún ẹ̀rí pàwọn tó fẹ́ mú ẹ̀kọ́ kan orí ìjókòó ni wọ́n wà ìjọba nẹ́bì náà rò nígbà tí èèyàn ṣe kó eléyìí sì ní yìí kọ́bílà dáfù síwájú ká tó sìnkú èyí lábà máa ń wáyé òní ẹni tó bá sìnkú tán àwọn ẹlẹ́dọ̀gbọ̀ ẹ̀dọ́kùn káwọn afá bí mẹ́ta kan fún wa ní wàásù afá alágbádá wọn ó ṣe wáásù afá ọ̀tàmẹ̀dù àwọn ó ṣe wáásù afá akúsàǹgbà àwọn ó ṣe wáásù ní ìtẹ́ níbi tí wọ́n ti sìnkú là eléyìí kò sí nínú súnmọ́ kò sínú súnà tó bá sì wáyé kó kàjẹ́ wípé ní láàrè láàrè tí ìṣe wípé prepared lecture afọ́ṣẹ́kì ibn òfèní alayhi rahmatullah àwọn náà jẹ́ kó yọ wá wípé àfọ́wà alìbùn àbìtọ̀ wọ́n ní àwọn wà ní ibi tàbí fẹ́ sìnkú kan ní bakíwul garkot wọ́n ní bàkí olùbárkàdì yìí almaruf al'an bil madina wọ́n ní ti pẹ́ǹpẹ́ ní bàkí olùbárkàdì ààyè kan tó gbajúmọ̀ ní gbogbo èèyàn kò sẹ́ni tí bẹ́ẹ̀ madina tí ó pàbẹ̀ bí ọba wọ masjidu nabawi mọ́sálásí àmì sọlọ àrùn sọlọ bẹ́ẹ̀ bá ti jáde lẹ́nu ọ̀nà ibi ti já ibi tí wọ́n ṣe àmì sọlọ bí ọba ti gbàbẹ̀ lẹ́kùn tó ṣe déédéé bẹ̀ tí wọ́n bá ti gbàbẹ̀ jáde èyí ó mọ̀ dárú báàbù sàlá tẹ́gbẹ́ báàbù sàlá bí àbá ti gbà báyìí èyí ó mọ̀ wo ìtẹ́yẹ̀ lọ́ọ̀kan wọ́n tó bá ti lọ bẹ̀ lórí bẹ̀ bàkí olókọ́kọ́ wà bẹ̀ àfọ́ aṣọ́kì ní náà min ash-shajari ma'ruf wọ́n ti rán igi kan ní tó gbajúmọ̀ báà náà ṣe bíbí ẹ̀rì pé ìtẹ́bí kan bíbí tó gbóyàrò síbi àti bẹ̀bẹ̀ nígbà náà lẹ́yìn àná rẹ̀sọ́lá igi kan tó ń pè ní igi garcot olópọ̀ níbẹ̀ ṣùgbọ́n nísìnyí mi rò bójú ẹ̀rọ wà ń bẹ̀ kò sí mẹ́kan bẹ̀ wàsúmi yabakí ilẹ̀ garcot لكثرة وجود هذا النوع من الشجر ìdí tàbí pé ní bàkí olùmọ́rùkọ̀tì ó ní wípé àwọn igi yẹn ó pọ̀ níbẹ̀ igi gọ́rùkọ̀tì wọ́n ni wàkánà madfana amhil madina ààyè yìí ló sì jẹ́ ààyè tí àwọn ará madina tí wọ́n máa ń sìnkú sí kódà nabi sallallahu alaihi wa sallam ànábì a máa lọ ṣàdúà fún àwọn òkú tí wọ́n sin síbẹ̀ rígbà náà sallallahu alaihi wasallam ànábì ọ̀sọ̀ pé Allahumma ighfir li ali Baqiy al-Qarqad ọlọ́run bá wa foríjì àwọn tí wọ́n sin sí tẹ Baqiy al-Qarqad ànábì máa ń ṣe bẹ́ẹ̀ ànábì sí wípé nínú sunnah òun náà ni pé kíyàn lọ bẹ sàárè wò kíyàn ṣàdọ̀ fún ọmọ afọ́ ṣékì ibn Uthaymeen wọ́n ní ààyè kẹ́yì Ànábì sallallahu alaihi wasallam Ànábì lọ bá wọn bẹ̀ Ànábì jókòó wọ̀kọ́ adam náà sọ hàwẹ̀ àwọn èèyàn náà wá jókòó wọn rọ kìrìkà Ànábì ibùdó Ànábì jókòó sí lẹ́ànnà kúnlẹ̀ náà torí pé gbogbo èèyàn pátápátá yòhìbúnà ayẹkúnù jùlẹ̀fẹ́ annabi sọ̀lá gbogbo èèyàn ní máa wù wọ́n káwọn náà jókòó níbi dára ìbá jókòó sí gbogbo èèyàn ní máa fẹ́rẹ̀ jálọ́sù haúdáwú wọ́n jókòó wọ́n rọ kìríká annabi sallallahu alaihi wasallam wà fi yadihi mìsọ́rà anábì mú mìsọ́rà lọ mìsọ́rà yẹn rúd bí ọ̀pá kékeré anábì mú lọ́wọ́ fàmẹ́ kasara anábì dorí kòrò ìtumọ̀ náà kasa ni yankutu bil ud kal mahmum anábì wọn fi ju yẹn gbálẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tí ìbànújẹ́ kásẹ̀lẹ̀ ẹ̀rù wípé haraka ìṣesí nígbà míì ìmá túmọ̀ state of mind ní máa túnmọ̀ hálù alkọ́lù ẹni tí nǹkan kan ṣẹlẹ̀ sí àmọ́ tó ṣẹlẹ̀ sí àsáàrí tí ń di èyí méjì ní àwọn sáàrẹ ẹ̀tùmọ̀ wípé nǹkan kan tí ó jẹ́lọ́wọ́ kan lọ́sẹ̀ àwọn sílá haraka yẹn ó ti nítumọ̀ ẹ̀sí rẹ̀ bá dùdù náà ó láwọn alákàfẹ́ tí ó mọ̀ sí ìgbà míì tí bàmí jẹ́ bá wà àyẹ̀ máa fi ẹlẹ́mí bí kọ́mọ fọwọ́ lù kọ́wá bí kọ́mọ náà àwọn kọ́mọ sí rẹ̀ so bá nàbí ṣe ń fi bí yẹn tí ṣe fi ń bẹ kalima mú èyí ó ti rẹ̀ pé ẹni èèyàn bí tiwa náà lànà ìṣẹ́lá àlọ́sọ̀lá ẹni tó ṣe pé tó bá rí nǹkan dùnú inú rẹ̀ ló dùn tó bá sì rí nǹkan ìbànújẹ́ ìbànújẹ́ náà yóò hàn lára rẹ̀ ìgbà tí ọmọ ànẹ́sọ̀lá ọmọ ọmọ ànẹ́sọ̀lá sẹ́lẹ̀ ń jáde láyé ànábì bára jẹ́ sọlẹ́ tó ń túnmọ̀ sílẹ̀ annahu bashar torí pé yẹn ṣùkọ́ wá sípò tó yẹn rí kéyìn ó kàkù sí nínú ìmọ̀ àbí nínú ìmánì àbí nínú sọ́lá tí nǹkan ìbànújẹ́ kan wá ṣẹlẹ̀ sí tí wọ́n wá rí pé omi já ìlójú ẹ̀ ní òtí kò tí ìsọ di ẹlẹ́ṣẹ̀ torí pé bàṣàríyà yẹn ìjọmọ nìyàn yẹn yóò wà ní ara rẹ̀ innama ana basharun mithlukum èèyàn ní Ànábì sallallahu alaihi wasallam àmì pé inú Ànábì bàjẹ́ nígbà tó dé ìtẹ́ yẹn من الجنة ومقعده من النار أنا عز وجل أسألك من أبو يجوكي إلا كتب مقعده من الجنة ومقعده من النار نسني وثق أي كل إنسان من بني آدم مكتوب مقعده من الجنة إن كان من أهل الجنة ومقعده من النار إن كان من أهل النار kò sẹ́ni kan nú yín tó bá yẹ pọ́ máa àlìjẹ́nà ni ààyè tí ó jù sínú àlìjẹ́nà wọ́n ti kọ́ tó bá yẹ pọ́ máa ná ni kò bá àmọ́ sí tọ́lọ́ ní ìṣù ẹpọ́ máa ná náà ni ààyè rẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ 50,000 years kọ́lọ̀ tó dá وتولى قول نسأل الله أن يجعلنا وإياكم من السعداء أبي الله سبحانه وتعالى قل سيمياتي لقى من أن تيوسوا لرجوة الجنة لما قال هذا الكلام وبعد أن دعا صاري قالوا يا رسول الله لأنه سعدين شبيره دي شوالو أفلا ندع العمل ونتكل على الكتاب ساواني في شيء لبعيد kámọ́ ìṣẹ́ àkàmá kákàgbára lé pé àkọọ́lẹ̀ ti bẹ̀ fúgbẹ̀jẹ́ ni wọ́n ti kọ gbogbo ẹ̀ sọ mọ̀ pé irú àwọn nǹkan yẹn àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ wípé kò ní ìdíkà sí ẹ̀kan gbà pé ẹjọ́ wọ náà ọlọ́run ti kọ́ ẹjọ́ wà lìjẹ́ náà ọlọ́run ti kọ́ bó wá ní anabi sallallahu alayhi ọlọ́run fẹ́ ká ṣe eléyìí eléyìí fi ẹládá ni ẹni tó bá ṣe rí ọwọ́ ìjọ bẹ́ẹ̀ bá ti ń gbọ́ náà ẹ máa gbìyànjú ẹ máa ṣe mọ́sùpọ̀t gbogbo ẹ bá ti lágbára tó torí pé fọlìjánà tú làtà sí ìlà ọbẹ̀ àmẹ̀lẹ̀ àìjánà tẹ rí yẹn kì kan tí èèyàn ṣe tí èèyàn fi dọ́mọ àlìjánà ni wọ̀n náà rú làtà sí ìlà ọbẹ̀ ẹni tí ó wọ̀ ọ́ oníwò níṣẹ́ tí ó ṣe bí ṣe ń rẹ̀ bó ṣe ń dà lórí pọ́bẹ́ ṣe tọ́lọ́hun ẹni tí ṣe tèṣù náà o eégún pípé òyíṣẹ́ o ẹni gbégún kò yíṣẹ́ o àkọ́kọ́ náà wọ́n èé fọ ẹ̀kú eégún yẹn wọ́n èé fọ gbogbo ogun tó ṣe ṣe lọ́dún yìí wọ́n tún lọ gbé kọ́dùkà tó bá tó lọ sí ń bọ̀ dáa wọ́n tún gbé wọ́n àbẹ̀gbọ́ pé jẹ́ kan fẹ́ fọ ẹ̀ pé òru ògùn kò ní lè mí dáadáa yóò tún máa sáré òjò ó pa oòrùn ó pa lérí pọ́n sáfẹ́ owó náà ẹni tí ṣe zùnà tó yan sùnà láàyò ó náà ń ṣe wàhálà kódà yóò náwó àmọ́ ẹjọ́ bẹ́ẹ̀ pé abẹ́ẹ̀bẹ́ẹ̀ nìyọ́ sàpamọ́sí ní wọ́n fẹsẹ̀ páàkì ẹsẹ̀ pé ẹ̀rí tó bá ti lọ dáwọ́ ìtàdé wàhálà náà lórí pé ọfẹ́ wọ̀ náà náà oníbídà oníbídà ń sọ wàhálà oníbídà ní ilé bẹ̀rẹ̀ náfìlà láti aago mẹ́sàn-án alẹ́ yóò sì yẹn náfìlà títí kódà kò tún ní káàsùn bá ga àwọn èèyàn máa káàsùn bá àlẹ́ òun ò sí ìpàdé ìjọ ń fa lọ́wọ́ nígbà tí tí ń fi 50 eh, million wàhálà so ìdí nìyí tí a fọ́ aṣọ́kẹ́ ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní faljannatu la ta'ti illa bi'amal ẹni tó wà àlìjánà àlìjánà ìsàdédé kì í sọ̀fẹ́ iṣẹ́ kan náà lè yóò ṣe kọ́lọ̀ kó fún wa níṣẹ́ àlìjánà ṣe wan naru la ta'ti illa bi'amal ẹni tí sì wọ náà ọ̀nà ó ṣiṣẹ́ fala yadkhulu an-nara illa man amila bí àmẹ́lì ẹnìkan ọ̀rọ̀ rẹ̀ ọmọ ẹ̀yìn lè rò pé sí àlìjẹ́nà ṣe láyé o ṣùgbọ́n bá jọ́bẹ̀ ọ̀kẹ́ bá ní kó máa lọ náà ẹ̀yìn àmọ́ ògbà lámọ́ sí ẹni àlìjẹ́nà lámọ́ sí sòdí tó fi jẹ́ pé ẹnìkan ọ̀rọ̀ rẹ̀ ní jásíná nígbàgbọ́n alkiyama àfikọ́ ṣe pé ó ti gbélé ayé ṣiṣẹ́ iná kódà kó ṣe wípé iṣẹ́ tí ń ṣe táwà ń rí àwa ń kà á sí iṣẹ́ àjẹ́nà bẹ́ẹ̀ náà ni wala yadkhulul jannata illa man amala bi amali ahli jannah ẹnikẹ́ni ò ní wọ àlìjẹ́nà tẹ́ bá wò dáadáa ó ti ṣiṣẹ́ àlìjẹ́nà ọlọ́run ti fún iṣẹ́ àlìjẹ́nà ṣe láyé kọ́lọ́kù fún àwọn iṣẹ́ àlìjẹ́nà ṣe lànà ti sọ pé ìmọ̀lú ẹmọ́jòkó tẹ̀tẹ̀rẹ̀ ìmọ̀lú àṣẹ ni ẹmọ́sinmi o ẹmọ́jòkó tẹ̀tẹ̀rẹ̀ ẹlẹ́mọ́sinmi kí rẹ̀ yìí ni à ah, rírẹ̀ báwo ìmọ̀lú ẹsà pẹ̀lú al-ikhlas kọ́lọ̀n kó fi ikhlas kó fi ṣàánú gbogbo wa tó sì tún wà fákọ̀ rẹ lórí al-mutaba'ah gbogbo àwọn kan tó ń ṣe ó ń dọ́gba pẹ̀lú tọ́lọ̀ wí ìbánẹ́bí wí àlàyé àwọn sálàf àníyàn tó sì fi ń ṣe dá àdúgbọ́lẹ́dọ̀ ọlọ́ máa dúgbọ́lẹ́dọ̀ ọlọ́ kọ́lọ̀ fún ṣe kò gbé dáadáa bá sì ṣe èyí gbẹ̀ṣẹ̀ àbúdọ́wọ́ pàmìyàn onítọ̀ ń dá tí ó wà láti ṣe ẹlòmí bẹ ó fẹ́ ṣe nǹkan ó sì láti lè ṣe ṣùgbọ́n àwọn oníwà fọ́kọ̀rẹ̀ ní nǹkan ní owó jaburata lọ́wọ́ kò ṣe àwọn èèyàn àwọn èèyàn hajj àwọn èèyàn ṣùgbọ́n gẹ́gẹ́ kò kí lẹ́wọ́ pé kò fẹ́ ṣe pé ah, ọdún tó lọ sí pọ̀ ó ti lọ sí lè jẹ́ multi-billionaire kọ́lọ̀ mọ́ wà fákọ rẹ̀ lórí àti dáadáa ṣe lórí àwọn ọmọ òrukàn èèyàn lè jẹ́ lọ́pọ̀lọpọ̀ owó kọ́mọ̀ rí dáadáa ṣe lórí àwọn opó èèyàn lè jẹ́ lọ́pọ̀lọpọ̀ dúkìá kọ́mọ̀ kọ̀mọ̀ sálásí tó dá ẹ̀ láì ẹ̀ẹ́sì sí bàbá mi

òun ni kéyìn ó gbèrò dáadáa kéyìn ó mọ dáadáa kéyìn ó gbèrò dáadáa kéyìn ó sì tún wáyé dáadáa yẹn ṣe pẹ̀lú àníyàn dáadáa ọlọ́fẹ́ sàmìnà lọ́mọ ìṣẹ́ ọlọ́run yóò sì rọ̀ ọlọ́run kádánù gbẹ̀sí kápẹ̀lẹ̀ súnmọ̀ ẹ̀nẹ́ sọ́lọ́lọ́ àríwọ̀sílẹ̀ ṣùgbọ́n yà kò ìjì káwọn ìyàwó wa kọmọ bú ara wọn kọmọ alìṣìjáàbù ṣẹ̀rẹ̀ kájẹ́lẹ̀ kálò ka ka kọ́ tíà Allah subhanahu wa ọlọ́ni wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in inú tẹ́rí yẹn in tó sọ̀rọ̀ jù àwọn tí wọ́n yíwá yìí fọ́lọ́n tẹ́bẹ̀rọ ọlọ́n ọlọ́mọ ṣẹ́rọ̀ ẹ̀yà ajá tó pẹ́lọ́dọ̀ kó sì gbà níjọsìn fún wa kó tún wá fi ràn wá lọ́rùn kó fi ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kíta ọlọ́run mọ́ rọrùn fún wa bàbá ní ọlọ́run wí ànábi wí ipò ìkáàrù al-inkar wal-juhud ó ní nǹkan yóò pàtẹ lọ́kà ẹlòmí ọlọ́run báwo ọlọ́run báwo ànábi wí báwo ẹlòmí sì bẹ̀ kó tó gbọ́ nùúrùn alàmọ́ kó tó dẹ̀mí ẹ̀ ẹ̀mí rẹ̀ ti ṣípayá fún ẹ̀dá tuntun tá a fẹ́ mọ́ gbọ́ ọlọ́run wí àmẹ́bí wí nì lẹ́nìkan bá sọ àfẹ́ ẹ̀dá tuntun ọlọ́run ẹ sọ̀rọ̀ ọlọ́run ẹ sọ̀rọ̀ àmẹ́bí fún wa nígbà fẹ́ gbọ́ lẹ́nu yìí nìyẹn a ti ṣetán láti lọ eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn míì tó yẹ pé wọ́n súnmọ́ àwọn olówó míì tí wọ́n mọ̀ òkúta àwọn bá sọ kí lọ́lọ́run wípé àlẹ́dùn wí fún wa àwọn olówó yẹn wọn ò ní nífẹ̀ẹ́ àwọn àbí wọn ò ní ṣe ẹ̀sì olówó bí ẹgbẹ́ dákun tá a fẹ́ gbọ́gan nìyẹn ó ṣàlàyé ẹ ń fún wa àmì bọ́lọ̀ nífẹ̀ẹ́ yẹn àmì bọ́lọ̀ fẹ́ sìn ọlọ́mọ ó ní kí èèyàn kórìíra ẹ̀ṣẹ̀ حبب إليهم الإيمان وزينه في قلوبهم وقرأ إليهم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون ọlọ́run ó jẹ́ kó kórìíra ẹ̀ṣẹ̀ wọ́n náà máa kí sára rẹ̀ bóò lẹ́nu ìrẹ́jọ́ wọn fà sí ẹ̀ṣẹ̀ sí tí ọba gbọ́pẹ́sẹ̀ ní nǹkan bóò lọ́kàn rẹ̀ ṣe ń kọ́ àmì bọ́lọ̀ fẹ́rẹ̀ yẹn kó orí àìdá kò kórìíra kó gbọ́ àìdá kó kàn rẹ̀ kọ́ kí àwọn tó tóbi lọ́dọ̀ọ́lọ́ àmì takwa ni àmì iman ṣùgbọ́n bó jẹ́ lóun sẹ́sìn tó náà tọba sì rí bàjẹ́ inú rẹ̀ mẹ́tọ̀ sí tọba rí àwọn ẹ̀yà pa àṣẹ lọ́ta àwọn èèyàn ń ṣe inú rẹ̀ náà máa dùn bó ṣe ẹ̀bá wọn ṣe ọmọ rejoice pẹ̀lú wọn àdáwò ni ìmọ̀lù ẹ máa ṣiṣẹ́ iṣẹ́ tó lè gbé ń wà ìjẹ́ náà ẹgbàjúmọ̀ ẹ máa ṣe pẹ̀lú àníyàn dáadáa torí wípé ọ̀kúnlò ní mọ̀yẹ́sàrú límọ̀ ọ̀pọ̀lọpọ̀ kó wá ìtọ́lọ̀ torí ẹ̀tẹ́ ní kọ̀ọ̀kan inú ní ní ó rọ̀ lọ́rùn láti máa ṣe súnarú ọmọ ẹ̀mí lọ́rùn ó sì lé fẹ́lẹ̀ kákírun bí èèyàn bá ti kírun èèyàn tí gbádùn mùsùlùmí ò ní lè sùn àti ó gbàṣọ́lá tó kìí ṣáì lórun yóò tó wà ẹlòmísì ń bẹ òun ò tí ẹ̀ kí ẹ̀ kò ní kírun tó bá ní ó kírun gan yóò nílá yóò tún yọpọ̀ yóò sálọ kullu muyassarun lima khuliqa lahu eléyìí ni àlàyé sí àfúráṣẹ́ pẹ̀lú àlàyé yìí sùn فإذا جاء الإنسان إلى المقبرة أجبتي إن يبال لسيته وجلس الناس حوله وعدته أو يريد أفانيو ẹni tí gbogbo èèyàn máa fẹ́ gbọ́rọ̀ ẹ̀mí ọ́ ọwọ́ adé ìtẹ́ ibi tó jọ àjókòó sí àwọn èèyàn ti wá jókòó tí ọ̀bẹ̀ bàbá wa ni yáhásúnù fàhúnà yáhásúnù ẹgbẹ́ wa ni sọ́ọ́ kò sí láìsí bẹ́ẹ̀ wọn ò sọ pé yẹ́jìbù wọn ò sọ pé yustahabu ṣe gbogbo àwọn gbọ́dọ̀ táwọn afọ àmọ́ ń lò yẹn ó ní ìtumọ̀ kẹ́kọ̀ọ́ bá lọ pé fàhúnà yustahabu ìtumọ̀ ẹni pé súnà ni sọ́rọ̀ wá ní fàhúnà yá àsọ̀nà kò sí láìsí bẹ́ẹ̀ ẹ́ à ń yà ìbàhún bí máa yù náà ó lè ràn wọn létí pẹ̀lú ọ̀rọ̀ tó bá ṣe déédéé ìjókòó yẹn bìbí sílẹ̀ abel hadith hadith yìí gan náà bí sọ náà ó lè lò ó àwọn hadith abdulrahman bin murra hinna jẹ́ arasu sallallahu alayhi wa sallam wọn ta ilà jẹ́nẹ́sà tí rajul nínú ansar àbí hadith ti àfáwà abdulrahman èyí tó ń sọ nípa òkú ara mọ̀dínà kan tó jáyẹ láyé tánàbí lọ sílẹ̀ tánàbí fi ń sọ̀rọ̀ nípa wípé pẹ́yìn bá lára mùmìnì wọ́n mú lọ sókè tó bá jáyẹ lára kèfèrí wọ́n mú lọ sókè wọ́n ó sílẹ̀kùn sọ́mọ̀ fún àdísì ẹgùn bọ́lá àdísì ẹ náà ni o lè fi bá wọn sọ̀rọ̀ kò sí láti bẹ̀ hàbí yí ìyá ìmọ̀ ìrọ̀ ìnàkọ̀ torí wípé amma an yakuma alqa'im wani ṣùgbọ́n kẹ́yìn ká wá dìde ìndàkọ̀ níbi sàárè yatakallam ka annahu yàkù فهذا لم يكن من هدي الرسول صلى الله عليه وسلم eléyìí kò sí nínú ìtọ́sọ́nà àti ìmọ̀nà oúnjẹ ọlọ́run wọn ni hádá aláìsàmínà súnnà ní òsì nínú súnnà a súnnà an taf'al kama fa'ala rasul faqat súnnà ní tó bá náà fìdè sí ohun gẹ́lẹ́ oníkẹ́yà náà ṣe ìdàkánà náà jùlúsán táwọn èèyàn bá wà ń dòkó wàlẹ̀m yúdfọ́nù lẹ́yìn wọn ò dẹ̀ tí ì sìnkú fàájìláta fẹ́jìlìs fìntìmọ́r dáfnìyí wàtàhàdàs hadithan majalis hadithan àdìyà ẹjẹ́ pé yíjòkó yẹn ìjókòó pé à ń retí kí wọ́n sìnkú ká gbẹ́lẹ̀ tán ká gbókù síbẹ̀ sòkọ́ bọ́kàdà wípé àkàjókòó lásán ó ní ọ̀rọ̀ yẹn kìí ṣe special lecture gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ fẹ́ sọ́dá lẹ́nì báàdùn náà akadami ààbì tẹ́rìjẹmá tẹ́rìjẹmọ́tì Nawawi rahimahullah bàbá ní àwọn èèyàn míì látara àkórí ọ̀rọ̀ tí mọ́mù Nawawi tí wọ́n fún àdísì yìí àwọn míì mú ń bẹ̀ ọ̀kọ̀tàrẹ́jẹmọ́ bí nítorí àkọ́bla olùbùkárì fi sahih kódà tàbá wọn sọ Bukhari al-Imam Bukhari àwọn náà tààrọ jam àwọn náà sọ àkórí hadith kan pẹ̀lú báàbù báàbù lè mọ́ ìwọ̀tí indalkọ̀bù ojúpọ̀nà ìgbàláàyè káṣíwáàsí ní ìgbàjá bá fẹ́ sínkú akhadha min àdá ìjọ́lómí akhadha min àdá ìjọ́lómí mú ọ̀ràn èèyàn ní kó ti pé àwọn èèyàn kan ó dìde ní ìtẹ́ tí wọ́n máa ṣe kútùbà fáwọn èèyàn yẹ́kùtùbù náà sá bẹ̀rọ̀fọ̀ ìsàwọ̀ pẹ̀lú pé yóò wà gbóhùn sókè yóò mọ̀ ní wọ́n yá ibadallah wọ́n ma aṣọ adáyálẹ́kì mẹ́rìkẹ̀lẹ́t alẹ́kì tó kọ́ọ̀lù fi kútọ̀ àwọn gbọ́lọ̀ tá a máa ń sọ ní àgbọ́yẹ̀ yìí kò sí lálàáfíà àlùmọ́ ìbọn tó fi dọ̀lù kọ́bùrù kàkọ́ yàdọ̀ bí mo jẹ́ àti sùn nàfàkọ́ tá a bá ní àwọn ṣe wà nígbà tí wọ́n bẹ́ sìnkú a ṣe mọ nígbà mo bá nàbí ṣe ṣe lè allah tó tàkàdùn mẹ́kọ́ bìrú mọ́ náà káwọn èèyàn má bàa wá sọ ìtẹ́ di orí nígbà táwọn èèyàn ti lọ máa ṣe kútúbà falmọ̀wáhìnú àti á yàkúnú ìsánú fi àjálẹ̀ ìsínilétí tó kàrán ma níwọ̀n ìjókòlá àti ma ń ṣe wàyábùtú aléyí asàrù ìhọ́sùnmí wàtàfàkù ẹ̀ẹ́sì rí àmì ìbànújẹ́ àti ìrònú lára àwọn èèyàn nípa tí wọ́n bá ń ṣe wọ́n ma aṣọ àdáàlẹ̀ láásàrà ṣẹjà ẹ̀ ní rí àmì pé mo fẹ́ fi akẹyàn wàkà ánàwó yóò fèrè jẹ́ kò ní dáadẹ́ bí wàtí èèyàn ń ṣe kìlọ̀ fáwọn tó fẹ́ lọ jagun bàtà yẹn wà nígbà àyíwọ̀ nọ́ọ̀sì àyíwọ̀ nọ́ọ̀sì tó kúrò bọ́kùnlá kò gbúdọ̀ ni àwọn aṣọ́pẹ́ òfin ní wọ́n ti kẹta ní lólobó ká má tún lọ kó sínú bídà lérí wípé a fẹ́ lo àdísí tàkàì tí wọ́n bá gbókùnlé ìfẹ́ tí èèyàn bá débẹ̀ tí wọ́n bá ti ń sìnkú lọ́wọ́ mọ́dà wọn ṣàkàlẹ̀ lọ́bàdà ti sìnkú yẹn tán òdo bẹ́ẹ̀ lè ṣe òun náà ni pé anábìnrin istaghfiru li akhi fa ina wule ana yusra istaghfiru li akhikum wa sallu lahu tabi fa ina wule ana yusra ẹ̀tọ́rọ àforíjì fún ẹ̀sì bẹ́lọ̀ kọ́lọ̀n kó mọ́ ẹ̀sẹ̀ dúró tó bá àmàlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá

wà sí yàtọ̀ sí táwọn èèyàn bá sábà lémi wọ́n rẹ̀ ẹ̀ mẹ́tìnú ìmáàmù mọ́sálásí ìgbésẹ̀ ní ó dára àwọn náà ó ṣe wà sí kọmọ́dàbẹ̀ nípa àṣẹ nìkankan ìmáàmù ilé kalẹ̀jáyé àwọn náà ó ṣe wà sí ìmáàmù ìgbà ìkíníkà ló láti mì àwọn náà ó ṣe wà sí àwọn àfọwà tó bí márùn-ún wọ́n wà sọ wọ̀sítákàdún ni mọ̀kọ́dìrọ́ mọ́nàdìr wọ́n wá sọ ìtẹ́ dìbì yíwà tó kàrí fún gbé nígbà rí síbẹ̀ lọ́sọ̀ ìdílé wà fún ẹ̀dẹ̀rẹ̀ pé lè fẹ́ wọ́pọ̀ láwùjọ wà lẹ́yìn ẹjọ́ ká gbọ́ yé nǹkan pè ní súnà ó lálàyé wọ̀lẹ̀ àbúdà an na